ọmọdé tó lọ sìnkú àgbàlagbà tóun náà wá màbúrò tiẹ̀ náà dání ẹjọ́ àpèjúwe kí ló ṣe ó sọ fábúrò mi pé sórí mo ń ṣe ni bẹ́ẹ̀ ni kò ṣe sí mi o àbí fọ́nrán wà o níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún fún arákùnrin tó jí ìyá àgbàlagbà ìyá arúgbó gbé níbi tí ọwọ́ ti bà tí wọ́n ka mọ́ ojú ẹnìkan náà lẹ́wọ̀n máa rí o ẹ ó dẹ̀ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń bí àti èsì tóun náà ń fún wọn nítorí pé ó ní nǹkan kan tó wà lọ́wọ́ ẹ̀ ìbọn wà lọ́wọ́ ẹ̀ ìbọn níbi tí wọ́n mú yẹn wọ́n bà bọ́n àmọ́ a lè publicize yẹn lórí YouTube ìdí rèé tó fi jẹ́ pé a máa gé bìkan kúrò nínú nínú àwòrán yẹn àmọ́ a jẹ́ kẹ́ ẹ rí ojú ẹ̀ gangan kẹ́ ẹ dẹ̀ gbọ́n tó sọ lọ́rọ̀ nígbà tí wọ́n ń ṣe ìwádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ a jẹ́ kẹ́ ẹ gbọ́ tó sọ. So ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ rí lódìdí o kó bá rẹ̀ wẹ́n ni pé bàbá wo tó ń gé kankan fi kankan pamọ́ o ẹ̀yin ẹ̀ kàn sí wa bẹ́ẹ̀ jíjẹ́ máa ń kàn sí wa ṣé o ti yẹn á máa fi ṣọwọ́ sí i kẹ́ ẹ lè wo lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe wáyé tó báwo ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wá ṣẹlẹ̀ o ní ní aago mẹ́wàá ní dédé ìyálẹ̀ta ní ọjọ́ kẹrìnlá oṣù tá wà nú ẹ̀yìn ni ni wọ́n ní àwọn mẹ́rin kan àwọn mẹ́rin ni wọ́n pè wọ́n tí wọ́n jẹ́ pé ojú ojú kò bí tí wọ́n ti máa ń pàdé wọ́n ń pe àdúgbò bẹ̀ ní dípọ̀ dínà nílùú Ìjẹ̀bú gbogbo ẹ̀yin tẹ́ bá jọmọ Ìjẹ̀bú ẹ mà àdúgbò tí mò ń sọ kí má bá ọ̀pọ̀ lọlé olóró ọ̀rọ̀ yìí ta síta ẹ gbọ́ nígbà tí ọ̀rọ̀ ọ̀hún dé tí àwọn àwọn ẹ̀ṣọ́ aláàbòlú wípé wọ́n ń wá ìyá arúgbó ìyá arúgbó kẹ̀ njẹ́ òun náà jáde nílé aago gbà òun náà jáde ta ló wà pẹ̀lú wọn kò sẹ́ni bọ́dì pẹ̀lú wọn ah, ọ̀nà ọ̀bọ̀gan ni wọ́n dábẹ́rẹ́ báwọn lọ ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbòlú tó wọn máa ṣiṣẹ́ tiwọn wọ́n gbúdọ̀ mọ kókó nǹkan tó ṣẹlẹ̀ gangan because nǹkan tó bá ṣẹlẹ̀ tó bá sọ fún wọn bó ṣẹlẹ̀ bẹ̀ òpó yẹn náà so lẹ́yìn àwọn wá dáwọn ṣe nípa ọ̀rọ̀ yá yìí wọ́n bẹ́ sí gbòòrò àbálò àbábọ̀ wọ́n mà wáyà rí wọ́n wáyà yìí kan o níbo ni wọ́n ti báyà <laughs> ẹ̀yin èèyàn ìkúnlẹ̀ abiyamọ o kọ́lọ́ máa fi wá tọrẹ níjọ́ tá a lérò ẹ̀ yí àwọn ọ̀ka o ìyá arúgbó ìyá àgbàlagbà tó ti fi gbogbo ojú ayé ẹ̀ ṣiṣẹ́ tí wọ́n ti fi irun dúdú sáré tó wá kú kí wọ́n jókòó kí wọ́n máa fi owó orí gbádùn kí wọ́n tọ́sẹ̀ kọ́ máa máa tọ́jú wọn. ní àwọn kan àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé tí wọ́n lápá tí wọ́n lẹ́sẹ̀ tí wọ́n lójú tí wọ́n lè lọ ṣiṣẹ́ tí wọ́n lè lọ ru pẹ́ńbọ́ gbogbo ẹ̀yin àgbàlagbà lẹ́mọ tí mò ń pè ní pẹ́ńbọ́ láwọn ọgbà kan báwa ìbá ń wówó tá fẹ́ náwó táyé wù wá jẹ́ tá a fẹ́ ṣiṣẹ́ pé bàbá wa ní wa ní àálọ́rùpẹ́ ń bọ́ ní láwọn àdúgbò tí wọ́n ti mọ̀ wá rí owó tá a bá wá gbà nídìí à ń bọ̀ wá fi ṣe fàájì ní gbòòrò àwọn tó bá wá rí wa máa pè bẹ́ẹ̀ alóòkọ̀ lọ́wọ́ ń pamọ́ kùjú àṣírí ni bíyàn bá ṣe ìrìn àjò ṣe gbèjà yẹ́lò ṣe máa bá a àwọn eléyìí ò fẹ́ ṣẹ́ ṣe o àmọ́ wọ́n fẹ́ fi ẹ̀jẹ̀ ya arúgbó wọ́n fẹ́ fi ṣètùtù ọ̀la àwọn náà dẹ̀ fẹ́ dàgbà wọ́n fẹ́ darúgbó ẹ máa gbọ́ ọmọdé tó lọ sìnkú àgbàlagbà tóun náà wá màbúrò tiẹ̀ náà dání ẹjọ́ àpèjúwe kí ló ṣe ó sọ fábúrò mi pé sórí mo ń ṣe ni bẹ́ẹ̀ ni kò ṣe sí mi o àbí gbogbo ọ̀rọ̀ kan láǹfẹ̀ẹ́ nu sọ ìyí tá a máa ń fara sọ fúnra wa wà ìyí tá a dẹ̀ máa ń fi ṣe júwe fúnra wa náà nínú ọ̀rọ̀ ò wà tó wọ́n wá ìyá yìí kan o lọ́gàngàn ibi tí àwọn ẹlẹ́gìrì ẹlẹ́gìrì ìka èèyàn aṣojú ṣonpa tọ́ndéyà oníyàmọ́lẹ̀ sí pẹ̀lú bọn wọn wá ń fìbọn ṣọ́ ẹ ráyé àwọn ajínigbé lóde ẹ̀rí bọ́ọ̀lù ṣe ṣayé wọn ọlọ́run fọ́ ojú àánú wọn pátápátá ó wá dá wọn sí pẹ̀lú tìkà àwọn náà wá gbẹ̀ wọ́n wá ń lùwẹ̀ nínú ìka nínú ìṣèkà yẹn àmọ́ ilẹ̀ mọ́ bá wọn báyìí ẹ gbọ́ ilẹ̀ mọ́ bá wọn o wọ́n ká wọn mọ́ model primary school ẹnìkan nu wọn tí wọ́n bá ní oṣù ẹ̀rí bọ́n ń ṣeré wọ́n fi ẹnìkan ti ìyá yìí ó ti yẹ níbi tó dé mọ́ yẹn ìkànnì yẹn pe rẹ̀ ní Túndé Sàlámì yẹn náà bá yẹn náà mú ṣẹ̀rí fọ́nrán ilẹ̀ ń wò wájú yẹn o àwòrán ẹ̀ ni mo ní kọ́ máa ń gbé síbẹ̀ kẹ́ máa wò now Túndé Sàlámì yìí ni wọ́n bá níbi tí wọ́n de ìyá oníyàmọ́ tíyà ti look tattered ìyá ìyá tired and and worn out ìyẹn ìyàwó ní yàrú yàrú gbó kí ọmọ kí àwọn ọmọ ọ̀dọ́ sì kọ́ má ní àánú abiyamọ lójú àánú arúgbó lójú. now nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá arákùnrin wọ́n bá yà kí lẹ̀ṣẹ̀ ìyá yìí tẹ́ fi mú tẹ́ fi wá dè mọ́ lẹ́sibí kí làwọn kan tó gbà lọ́wọ́ ìyá nígbà tí wọ́n bá wọ́n ní wọ́n ti gba hundred thousand lọ́wọ́ ìyá yìí nínú ìwádìí tán tí wọ́n ṣe àti èsì ọ̀rọ̀ tóun náà fún wọn kí ni nǹkan tẹ́ tún gbà wọ́n gba fóònù kí ni nǹkan mi tẹ́ tún gbà wọ́n gba mọ́tò ẹ̀yin agbófinró ṣe ń gbọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ iṣẹ́ ló délẹ̀ yo àwa máa tún jáde báyìí fún yín àwa máa máa tún jáde báyìí ni èyí tó kàn ó dọwọ́ yín. tó lẹ́yìn tí wọ́n gba gbogbo àwọn nǹkan ìtàn lọ́wọ́ ìyá yìí wọ́n tún sì dèyà oníyàá mọ́lẹ̀ ẹ bá ṣe owó rẹ tó one hundred three thousand lọ́wọ́ ẹ̀ náà fóònù tẹ gbà lọ́wọ́ ìyá yẹn life information ìyá yẹn ló wà lórí ẹ̀ ẹ ti pa alápàsáyé pẹ̀lú fóònù tẹ gbà lọ́wọ́ ẹ̀ yes ẹ tún wá gba mọ́tò nǹkan ọ̀nà tó fi ń rìn ẹ gbà lẹ́sẹ̀ ẹ jẹ́ kí n wá béèrè béèrè kan lọ́wọ́ àwọn tí wọ́n ń jiyàn gbé igan torí pé ó jẹ́ ká máa bira wa ní nǹkan kan àwọn tí wọ́n ń jí gbé yìí ṣé wọ́n ti ń fi ìwògbè wọ̀n wọ́n tẹ́lẹ̀ ni àbí wọ́n máa ń rí wọn lójú àlá àbí kí ni ẹ̀ṣẹ̀ táwọn ará bíi máa ń ṣẹ̀ fún wọn gan a mọ̀ pé information ní tiẹ̀ tó ń ṣe o ṣojú ẹyin ẹlòmíì ẹ fi ìdí tí mo ṣe béèrè béèrè ni pé ẹlòmíì nínú ilé ó ti yẹn sìn àti rí àti rí ọkọ àti ìyàwó tí wọ́n plan pé káwọn tí wọ́n pé wọ́n tí wọ́n lọlé obituary ara wọn pa àwọn kú ara wọn fẹ́ mi kú ó ti yẹn kò sí nǹkan kan lábẹ́ ọ̀run yìí tó jẹ́ nǹkan kan tuntun mọ́ ẹ má jẹ́ kí n wá da yín lágara lórí ọ̀rọ̀ yìí ṣe rí fọ́nrán yìí lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí dó ẹ̀hún nínú ẹ̀ àwọn ṣàfihàn ìyá yìí fún wa o ọtí bùkẹ́ má rí fọ́nrán ìyá yẹn ń bẹ̀ àmọ́ a máa ṣàwárí ẹ̀ yóò jẹ́ ń sìn tó ní báyìí ẹ jẹ́ ká jọ lọ wo fọ́nrán yìí kó ba lè yé yín dáadáa ariwo pọ̀ ní background ẹ o àmọ́ tẹ bá tẹ tẹ bá lè lo earpiece gan it be, be preferable ó jẹ́ nsìkẹ́ lè gbọ́ gbogbo àlàyé tí ọ̀gbẹ́ni Túndé Sàlámì tí wọ́n mú tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kẹlẹ gbogbo àlàyé tó ṣe ó ti yá ẹja jọ lọ gbọ. o àwọn kidnapper ta mú ní ìlú kan ní ìbàdí ọmọ ọmọ lélẹ́yìn o tó ti ní àwọn òṣogbo aṣọ gbogbo gbòde ó jẹ́ ìyàbọ̀ ní ìbàdí láti yóò yá di èyí. àti ìjàmbá òde náà ti yí èèyàn gbé o àwọn anímọ̀ àmọ́ náà gbé o àwọn kí lórúkọ ọgbẹ́ni kí lórúkọ ẹ kékeré kó hmm? láti bọ olúgbó ní túndé salami láti ìbàdàn. nígbà eh, tí ẹgbẹ́ màmá náà màá kágbó mélòó lẹ gbé wọn lánàá. nǹkan bí nǹkan bí aago mẹ́wàá lẹ wọn igbó lẹ gbé wọn orúkọ àdúgbò yẹn o mọ orúkọ àdúgbò yẹn kí ló orúkọ àwọn tó pè ẹ wá síbí. ìkọ́ ń jẹ́ kí ni sọ̀rọ̀ sókè. ìkọ́ ń sì bí òun lọ rẹ pé òun lọ rẹ pé mi nígbà tó fẹ́ pẹ̀lú wa ní sìn wa àwọn méjì tó wà pẹ̀lú ẹ̀ ìjọ jáde lánàá. ẹ wá jẹ mélòó ẹ jẹ mẹ́rin lẹgbẹ màmá ní màmá gbà tẹgbẹ wọn síbẹ̀ kílẹ̀ gbà lọ àti kílẹ̀ àti kílẹ̀ gbà lọ. àwọn fẹ́ pa mi. kí ni kí ni àti kí ni ẹ gbà lọ màmá kẹ́hìndé kẹ́hìndé góòlù lẹ́gbàá kọ́ ẹgbàá kó má lè kó má lè kó má lè kó má lè kó má lè kó má lè kó má lè kó má lè kó má lè kó má mọ́tò fóònù mélòó atm màmá ń kọ́ ọwọ́ ta ló wà ọwọ́ wọn ló wà òkè góòlù tẹ gbà ń kọ́ àwọn iná ló gba gbogbo àwọn iná ló gba gbogbo ẹ̀ mọ́tò tẹ gba gbogbo ẹ gbé fún mọ́tò wa. ọmọ ìdíjú mama mi bàyà tó bá ti di àárọ̀ ọmọ máa gbé mi. ṣé wọn máa gbé ẹ ok ìwọ nìkan ló dúró tí màmá ń bí abẹ́yìn mélòó ìwọ nìkan ló dúró tí màmá ok àwọn méjì àwọn méjì ìyẹn máa ń lọ ìyẹn ń lọ ìyẹn ń bọ̀ ìyẹn ń lọ. ìbọ̀dà tí mi ti ń jábọ̀dẹ̀. dípọ̀ dínà ló ní pé kí n ti wá bá àwọn ọ̀rẹ́ mi yẹn mo ti lọ. bọ́lá ń jẹ́ dípọ̀. ẹ jẹ́ ìbọn yín ẹ tọ́jú ẹ̀sán wálẹ̀ àbẹ́ ọgbà ẹ̀sìn àbẹ́ òun fẹ́ pa yín ẹ̀yà wẹ̀rẹ̀ ni. ẹ̀yà ṣíbọn yẹn ṣíbọn yẹn káwọ ṣíbọn yẹn ṣíbọn yẹn. káńpẹ́ dodo ń wẹ̀ ẹ̀yà yọ bẹ́ẹ̀ kátìrìjì kan ṣe tó wà mẹ́rin náà dòdò yìí àbí tọ́ọ̀yà tọ́ọ̀yà tọ́ọ̀yà bọ́dí kò bá mi wá ayé. ìbúlẹ̀ tí máa ń lọ àtàtẹ̀ máa ń lò fún un. kiri ìlà ẹ̀ ọ̀rẹ́ mi yàrá òun. ọ̀rẹ́ yìí lónìí ni a yìn. o ṣeun apẹ apẹ pàìmọ́ ní sí ìyẹn apẹ ọmọ amúhá sí ibà wà pàjá sí gbòòrò. ìyá tó ń pè kí n dó ti ìyá ẹ̀ sọ ẹ̀ jábìrì. ẹ̀kẹ́ tẹ̀ máa yìnbọn sókè fẹ́ gbọ̀n kò ṣe kí o yẹ kò sí ní gbó. ẹ sọ jẹ fẹrẹ tẹlẹ yà. ọjọ́ ọjọ́ mọ tó fọ́nrán ọ̀hún lẹ́tí wòye o ẹ gbọ́ àlàyé tarakùnrin yìí ṣe ìbọn wà lọ́wọ́ ẹ o ṣùgbọ́n agébẹ̀ kúrò nítorí àwọn tá à ń bá nájà a ò fẹ́ kán rí tiwa wí a ò fẹ́ kán rí tiwa sọ. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o láti Ìbàdàn wọ́n wá jíyàn gbé níjẹ̀bú òde wọ́n wá ká wọn ní model primary school ní òkè àkó àbí òkè akọ́dẹ ní níjẹ̀bú ńbẹ̀ àwọn ẹlẹ́ṣọ́ àbòlú àwọn security operatives àwọn náà òun lẹ́ni tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò yẹn àlàyé bí wọ́n ṣe ń rìn ló ṣe fún wọn yẹn o ó láwọn mẹ́rin làwọn. tó àmọ́ ní báyìí òun nìkan náà báyìí lọ́wọ́ sì bá o tá a dẹ̀ mọ̀ pé wọ́n sì máa ti àwọn mẹ́ta yòókù ní kò pẹ́ kò pẹ́ ó dà ẹ jẹ́ ká wá sọ gangan fúnra wa ẹ wo orúgẹ́ndé ọmọ ọkùnrin kò fọ́ lójú o kò gé lápá kò dẹ̀ rọ lẹ́sẹ̀ kò lálébù kan báyìí lára ó wá ní kidnapping lòún wá venture into àwọn àjòkòó wọ́n á gbèrò lórí bí wọ́n ṣe máa lọ mú ẹnìkan wọnú igbó tí wọ́n máa máa wá béèrè owó àmọ́ sọ fún yín pọ́dún ìyọdún ẹ̀sìn ni wàláhì gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá kú ní iṣẹ́ yìí ẹ ṣe ẹ̀sìn èmi kọ́ ni mo sọ o ọlọ́run bá ló ń sọ ọ̀dẹ́ ń gbọ́ lẹ́nu mi ẹ máa ṣe ẹ̀sìn gan gidi tẹ bá ní ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ́fẹ́ máa fi ṣètùtù ọ̀la tẹ bá ní orí àwọn èèyàn lẹ́fẹ́ máa gún lọ́ṣẹ tẹ bá ní owó olówó léegun náà aṣáláṣọ lọ̀gá ń gbàbọ́ra òun láyé tẹ̀yìn fẹ́ jẹ ó kù yóò kọ́ lọ́hùn torí mo mọ̀ pé ẹ ní kó là ẹ má gbàgbé pín ètò yìí ẹ jẹ́ kí wọ́n gbọ́ wa lákè kí wọ́n gbọ́ wa lóko káwọn tó wà lọ́gbọ́n kan náà máa bọ́ kí wọ́n bù tí wọ́n bẹ́ẹ̀ nítorí pé n tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ èmi àtẹ̀yìn ni bí òkàn akara lé ẹ o ṣé bí obìnrin tá a sọ fún yín ìyá yìí tán jí gbé yìí ká má bàa bà wọ́n láwọ̀ jẹ́ ni ṣé ẹ mọ̀ pé tán bá ti rójú kò dẹ̀ sáṣìírí ń bẹ́ pa ẹ̀ mọ́ kò síbi tán lè dé wọ́n máa ní àyà tán jí gbé ńgbà yẹn ni ìyẹn àti àti ṣe publicize wọn nìyẹn láàrin yẹn but we don't need that àwọn àní ṣe yẹn ń bi ìyẹn òun ṣe ìwà tiwa lórí kan ní wo tv a máa ń bo àṣírí fáláṣírí ni a kì í tú àṣírí aláṣírí síta àmọ́ ṣe eré àwọn tó bá yẹ ká tú láṣírí síta bí irú àwọn tájù ẹ̀wọ̀n kí náà pé túndé sàlámì àtàwọn akẹgbẹ́ tó kù iṣẹ́ délẹ̀ báyìí ò fẹ́yìn agbófinró àwọn mẹ́ta yẹn àtẹ̀yìn security local security iṣẹ́ tẹ̀ ṣe yìí kódà àyìnyín ẹ wo oríyìn oríyìn bàǹbà ní torí pé ẹ ẹ irú yín lẹ fẹ́ kí ìyà ó jẹ ìran Yorùbá irú yín lẹ fẹ́ kí wọ́n kí kí kí odò odò ẹ̀sìn kó wọ́ Yorùbá lẹ́sẹ̀ lọ torí tí Yorùbá sí ìtẹ́ ṣe yìí ni kí la ibo la mọ̀ tọ́lọ̀ yá Yorùbá yọrí sí. ṣẹ́ẹ́rì ọ́bẹ̀tì ṣìkù lórí ẹ̀ o báwọn ọlọ́pàá yẹn ń ṣe tiwọn lọ lórí ẹ̀ báyìí àti ṣàwárí àwọn mẹ́ta tó kù àwa náà ń bá ṣe tiwa lábẹ́lẹ̀ tó ti yín nítorí pé àwa fẹ́ iṣẹ́ tiwa káwa ran ọlọ́pàá lọ́wọ́ ni ká tú àṣírí tá a bá ní lọ́wọ́ ká tú síta ẹ̀yin agbófinró rèé o ọ̀nà iṣẹ́ yìí rèé tó kò wá tán síbẹ̀ o mo sọ fún yín pé nǹkan mẹ́ta ni ìrìn àjò mẹ́ta mo bẹ́yìn lórí ètò tèmi mo rìn yẹn ṣẹ́kù